gẹ́gẹ́ bá a ti mọ̀ pé adéoyè àti ọbáfẹ́mi odò àwọn méjèèjì ló kún ẹ̀yìn ìlú ọ̀rọ̀ ló délẹ̀ yìí èmi lè fẹ́ ká ṣe lórí rẹ̀. èjì mọ̀lá nìyọ́ ọmọ olódòdó o ọmọ eléèjì òun lo eléèjì bámúlò bámọ́dọ̀ mi kò ọgùn yan nílé ọdẹ ọmọ ìnà ìnà ìnà ìnà ìnà ìnà ìnà ìnà mo lọ rẹ yọ pa mo ṣe bí wọn náà ra wọn ni. wọn já yọ bàbá wọn bá a ṣe bẹ̀rù náà la bọ mọ. n báwọn ẹrú rèé n bọ́ mọ lèmi. ẹkún wo lẹ ń sọ báyìí. kò sọ̀rọ̀ ẹkún lọ́rọ̀ wa mọ́ o àbẹ́rẹ́ rọ́bà wájú yín ni. n ò fẹ́ bẹ́ẹ̀ni kankan fa nǹkan kan sẹ́. gbọ́ngbọ́n ilé mi bẹ lẹ́yìn rẹ̀. ẹ̀rù sì ń bà mí. tí ọba lónìí bá gbéṣẹ̀ tó bá wájà ṣé kì í ṣe pé ọba lọ́la ló kù tí ó jọba. Hmm. Ọbáfẹ́mi ni ojú rẹ̀ kún. ipò ipò tí máa mú pọ́npọ́n dání. ń gbọ́ wọn ní odó kan lé wọn káàkiri àwọn ah! ìlú. káàkiri nu nígbà tó odó bá wa ń lé èèyàn náà ètò nǹkan òde báyìí. Ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ láàfin bàbá ààfin gbóná. olúwojí ní sáwọn lóde ìwòjì olùgbọ̀nì ní sáwọn lóde ìgbọ̀nì ìgbẹ́lẹ́ ọ̀nà tọ́ni akẹ́wọlẹ̀. ọ̀hún rè o. omi là bá dúró gbọ́dọ̀ gbọ́. bó bá di lọ́la akọ̀la ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ ó fi mọ́ pàkúrò ojú ọ̀nà bí wọ́n bá ṣe wù kí wọ́n pọ̀ tó èmi ni kò jẹ́ ń jẹ́rí wọn.